kòkòrò àìfojúrí corynebacterium diphtheria tún ti ń ṣọṣẹ́ kiri ní ìlú Àbújá báyìí o yes there's an outbreak of diphtheria uh, diphtheria ti bẹ̀rẹ̀ sí ní mú àwọn èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ní ìlú Àbújá ah, kí ni ohun tó yẹ ká mọ̀ nípa àìsàn yìí ah, corynebacterium diphtheria gẹ́gẹ́ bí mo sọ òun ni kòkòrò àìfojúrí tí ó ń fa àìsàn yìí àwọn ọ̀nà méjì ni ó pín sí. Si ti ara wà tí wọ́n ń pè ní cutaneous diphtheria bẹ́ẹ̀ ni ti respiratory diphtheria eléyìí tí máa mú yàn ní ọ̀fun àti àwọn òpó tá a fi ń mí èyàn náà wà tọ́nà ọ̀fun àti òpó tá a fi mí òun wá ni ó gbajúmọ̀ jù tí ń sì sáré sọ̀rọ̀ lé lórí àwọn nǹkan tẹ́ni tó bá ní àìsàn yóò rí ni wípé àti mí sókè sódò yóò nira fún tọ̀hún imú wọn yóò bẹ̀rẹ̀ sí ní dí débi wípé wọ́n tún lè bẹ̀rẹ̀ sí ní ní pé ọrùn wọn mọ̀ wú ní ẹgbẹ̀ẹ̀gbẹ́ báyìí n tí a wá fi mẹni tó ní àìsàn yìí tí ò ṣe é rọ́dànù ẹni wípé àwọn bíi àlẹ̀mọ́ bèlúbèlú kan wà ní ọ̀fun wọn débi wípé yóò funfun báyìí èèyàn ní lè há kúrò èèyàn ò sì ní já bẹ́ẹ̀ bá gbìyànjú àti já ẹ̀jẹ̀ ni ó yọ ní ọ̀fun onítọ̀hún bẹ́ẹ̀ bá ti wá rí irú ẹni tó ní irú àwọn nǹkan báyìí ẹ tètè gbé wọn lọ sí ilé ìwòsàn nítorí àìsàn yìí kì í ṣe àìsàn tí ò gbóògùn o àìsàn tó gbóògùn ni àmọ́ béèyàn bá filẹ̀ sára bó bá pẹ́ tí èèyàn ò tètè ṣe ohun tó yẹ kí èèyàn ó ṣe ó lè farọpárọsẹ̀ ó lè ba ọkàn jẹ́ àti oríṣiríṣi ẹ̀yà ara ló lè bàjẹ́ kódà ó lè fa ikú gan ọ̀nà tí a máa ń gbà kó òun ni àwọn eékún omi nǹkan kan tí máa ń jáde ní ẹnu àti imú ẹni tó bá ní àìsàn yìí tírú omi yìí náà tó bá ti wá di pé ó lọ bọ́ sí ara nǹkan kan ìbáà aṣọ tí àwa di irú aṣọ tí nǹkan yìí ti wà lára ẹ̀ mú èèyàn tún lè kó àìsàn yìí bẹ́ẹ̀ ni ẹni tó ní àìsàn yìí tó bá ní egbò tó ṣí sílẹ̀ tá a wá fojú ro egbò yìí èèyàn lè kó àìsàn yìí láti ibẹ̀ náà pàtàkì jùlọ gbogbo abẹ́rẹ́ àjẹsára tí wọ́n máa ń gbà fáwọn ọmọ kéékèèké ní ilé ìwòsàn nígbà tí wọ́n bá bí wọn ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ gbogbo òbí àti alágbàtọ́ ẹ má jẹ́ ká fi ṣeré rárá o àwa tá a bá sì ti mọ̀ wípé àti ìgbà abẹ́rẹ́ diphtheria ká tètè lọ ká lọ gba abẹ́rẹ́ àjẹsára rẹ̀ nítorí abẹ́rẹ́ àjẹsára rẹ̀ a máa ṣiṣẹ́ dáadáa àìnífà àìsàn ló gbà o láṣẹ Èdùmàrè ẹ ṣọ́ra fún diphtheria.